ó fẹ́ jẹ́ pé tí a bá wo àwọn ọkùnrin lè ní ọkùnrin tí ò ní girlfriend ta díẹ̀ báyìí ni tí àwọn wọn lè máa rẹwà tó máa fáìn gan kí ló ń mú ọkùnrin wò ta kí ló lè máa mọ́kùnrin wò ta. ẹ ṣe gan ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣe gan àwọn nǹkan tó lè mọ́kùnrin wò ta pọ̀ obìnrin tó mèrè ṣe tí ò ní ẹ̀mí ìtẹríba ọkọ ẹ á fi ẹ lẹ̀ á lọ bóbìnrin míì ta tí obìnrin ṣe tó ní ẹ̀mí ìtẹríba ẹ mọ̀ pé àwọn ọkùnrin wọ́n máa ń like kẹ́ máa ríra wọn gẹ́gẹ́ bíi president ho mo máa ń sọ lórí program pé ọkùnrin ni president lẹ́yìn obìnrin ni vice president àwọn ọmọ wọn àwọn ni àwọn mẹ́mbà àwọn làwọn aráàlú executive members àwọn ìyá àwọn executive ẹ ti gẹ̀tẹ̀ bó tí ò fẹ́ fi ọ̀wọ̀ fọ́kọ ẹ pé òun ni president lẹ́yìn ó mẹ́rẹ́ ṣe o ó lè fẹ́ tán o lè yàtọ̀ bí ẹbọn bó ṣe máa yàtọ̀ òkété lọ́nà àwọn Ọ̀ṣun state yẹn máa yàtọ̀ ṣe o lè ṣe gbogbo ẹ̀ bọ́ tí o fọkùnrin yẹn ní respect wàá kàn sọ̀rọ̀ sí bó ṣe wù wọ́n ọkùnrin yẹn máa lọ síta tọkùnrin yẹn bá dẹ̀ ti lọ síta tó ti lọ rí obìnrin tó ń respect òun tó ń kẹ́hún lójú kẹ́hún kẹ́lójú kẹ́hún dáàdi wa tó ń kúnlẹ̀ tó ń kúnlẹ̀ tó ń ṣe gbẹ ó máa fi ẹ́ obìnrin tí òun jẹ́ sè tí obìnrin mi bá gbomi ẹ̀bà kanú máa jóná obìnrin mi ò mẹ̀bà tẹ̀ ọ̀nà ọ̀fúndẹ̀ lọ́nà ọ̀run ọkùnrin wọ́n fẹ́ràn oúnjẹ má ẹ̀ka parọ́ tan ra wa jẹ lẹ́yìn kí níta sọ yìí oúnjẹ ló tún kù tọkùnrin fẹ́ràn tí ẹ bá bọ ọkùnrin lẹ́nu tí ẹ bá sọ wípé ọkùnrin fún yín lówó tọkùnrin tẹ́ ẹ bọ́ tó yó dáadáa kò sí iye tẹ́ máa tọrọ lọ́wọ́ ẹ̀ tí ò ní fún yín so obìnrin tí òun oúnjẹ sè tó ṣe indomie tó jóná tó fi yọ̀ sí indomie tí indomie ò dùn ọkùnrin tó dẹ̀ méré ṣe ọkùnrin á fi ẹlẹ̀ á lọ síta á lọ bóbìnrin tó oúnjẹ sè ọkùnrin yẹn gan máa pé ó kọ obìnrin yẹn títa yẹn bó ṣe ń ṣeré so àwọn nǹkan oríṣiríṣi ló máa ń fà tí ọkùnrin máa fi ń lọ sísà ẹlẹ́ẹ̀kẹta tí obìnrin ò bá mọ style ṣe scream tá à ń sọ yìí pé ká máa yàtà lórí lórí ọkùnrin ọkùnrin míì òun ló máa ń jíǹjà lórí bẹ́ẹ̀dì tí ẹ bá bẹ̀rẹ̀ eré lọ́wọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àwọn tó ń pariwo tí bá ní máa fún láwọn ariwo yẹn ó máa rí bákan tó ń fún láwọn ariwo tó jẹ́ kọ́kùnrin yẹn mọ̀ pé láìsí òun nínú ayé ẹ̀ nígbà tí yóò bá súnmọ́ ẹ láàrin ọ̀sẹ̀ kan ọ̀tá ilé ọkùnrin màmá náà kéèyàn ọkùnrin dàbí ọmọ ajá yìí tẹ́ bá ń tọ́jú ọkùnrin tẹ́ ń pàǹpà ọkùnrin ó máa fẹ́ máa tẹ̀lé yín káàkiri ni tọkùnrin ṣe lọ́wọ́ tó ń yìn tó ń ṣe pípọ̀ nìkan lọkùnrin tó dáa ju gbogbo àgbáyé àyìndé kínní kan tó bẹ̀rẹ̀ sí kí lóríkì àyìnlá àdè kínní kan kínní kan tó bẹ̀rẹ̀ sí fi àwọn tóònù yẹn sí mi ìfẹ́ máa sọ àwọn tóònù yẹn tó bẹ̀rẹ̀ sí fi sí ọkùnrin yẹn máa nífẹ̀ẹ́ gbogbo tó kàn sùn gbalaja bí igi style sùn gbalaja tá a lè sọ mo ti sọ lórí program yìí rí tó bá ṣe sùn gbalaja gan tó o fi àwọn oríṣiríṣi sí àwọn pákéjì oríṣiríṣi sí á dùn ọkùnrin yẹn so àwọn nǹkan oríṣiríṣi ló máa ń jẹ́ kí ọkùnrin ó máa wo ìta mẹ́ta péré tí mo fẹ́ sọ lórí ètò lẹ́nu nìyẹn. ẹ fún gbẹ̀yìn tí ẹ̀ ń wò pé ta ló ń sọ̀rọ̀ yìí ẹni tó ń bá a sọ̀rọ̀ tó ń gbà nímọ̀ràn bí a sì lè tọ́jú lé wa àwọn náà ni Tóyìn Tòmátò akọ̀ròyìn ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ ẹni tó máa ń gba nímọ̀ràn nípa bí a sì lè fi ìbásùn tẹ́ ọkọ wa tàbí ìyàwó wa tá a fi ní wò ta àwọn náà ni tóyìn tomato àwọn mìíràn máa ń pè wọ́n ní tóyìn pòrèrò àwọn kan ń pè wọ́n ní tóyìn kùkùmbà àwọn kan ń pè wọ́n ní tóyìn màlá àwọn kan máa ń pè wọ́n ní tóyìn pòrèrò ẹ ẹ um, arábìnrin tóyìn pòrèrò ẹ àwọn tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ bí wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ gbàmọ̀ràn báwo ni wọ́n ṣe ń tọ́jú ilé báwo la ṣe ń tọ́jú ọkọ báwo la ṣe ń gbọ́kọ la ṣe ń tọ́jú ọkọ tí ọkọ fi ní wò ta ẹ bá a sọ nọ́mbà yín àti àwọn ìkànnì ilé ẹ̀rọ ìjára fáwọn èèyàn tí wọ́n fẹ́ wo nǹkan tẹ́ ti ń ṣe láti ọjọ́ pípẹ́ wá. ẹ ṣe gan lórí Facebook Toyin Tomato Television lórí YouTube Toyin Tomato Television WhatsApp nọ́mbà mi lélẹ̀ 080 35 79 21 22. ẹ bá àpẹẹrẹ kan sí. 080 35 79 21 22. ṣé ìgbàkigbà làwọn yẹn lè pè yín ṣé ẹ̀ ń dọ́kùnrin àná kó sóbìnrin nìkan ni àtọkùnrin àtobìnrin àwọn náà ni wọ́n jẹ yín lógún ẹ sì ń gbà wọn ilé wa sọ nídàrú lágbára ọlọ́run ilé wa nídàrú lágbára ọlọ́run a tún lọ a tún gbé arábìnrin Tóyìn Porero wá ẹ gbogbo oore ire gbogbo lọ́ọ̀dẹ wa ó dàbọ̀. orúkọ mi ni Tóyìn Agbọ́lájé.